الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد يقول المصنف رحمه الله تعالى ومن الفرائض غض البصر عن النظر إلى جميع المحارم وليس في النظرة الأولى بغير تعمد حرج ولا في النظر إلى المتجالة ولا في النظر إلى الشابة لعذر من شهادة عليها inú ohun siwaju, ti síwájú òun náà ni wípé ọlọ́run ọba ṣe wíwo àwọn nǹkan tó jẹ́ ìwọ̀lé wọ̀ àwọn nǹkan tí ò ọlọ́run ṣe wíwo rẹ̀ léwọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ń tó yàn pé kéèyàn gbé kó gbé jìnnà sí wíwo ìwòkuwò ètí ọba ti tọ́ síyàn láti rí èèwọ̀ ní kéèyàn ó wò eléyìí ọ̀nbẹ nínú tí ọlọ́run bá fi pa wá láṣẹ ẹrẹ́jú yín lẹ̀ ẹgbójú yín jìnnà sí wíwo òkúwò ṣùgbọ́n ìwòkuwò ìríkùrì ó ṣeéṣe nígbà míì ó jẹ́ pé èèyàn ò gbèrò láti wò èèyàn ò sì sánà láti rí i ṣùgbọ́n ló gbéra rẹ̀ bọ́ síwájú èèyàn wíwò tala kọ̀kọ́ tójú rẹ̀ bá ṣubú sí ara tí ọ̀tọ́ kò wọ́n eléyìí wọn lẹ́sẹ̀ nù nítorí pé ọkọ lọ sánà àti rí wọkọ lọ gbìyànjú àti wò ó ṣùgbọ́n òun lọ kàn rí níwájú rẹ garando bó ṣe tajú sọ̀kan báyìí lọ́ba rí ó gbójú rẹ̀ kó eléyìí tó rí àmọ́ tí ẹ bá tún wá jẹ́ ipe tọ̀ lẹ́yìn rẹ̀ lọ́wọ́ á máa mà tuntun wò pé eléyìí Salomon lójú ní òun wò dáadáa màánà wá bẹ̀rẹ̀ o màánà lẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ o wọ́n rìn òhò wọ́n ń wọ̀wọ̀ kú ọ̀káyé wọ́n ń lọ lọ́nà bó ṣe tajú lọ́ba sáré àwọn arìnwòwò yìí wàá gbójú rẹ̀ sọ́kàn wàá gbójú rẹ̀ síbòmí lọ́nà tó ṣe pé òtún ní rí wọn má lọ́ba gbójú kó omi kan sọ́nà àbòmíì tó ṣe pé runta sá fún níbí náà látúbá ń bòmíì wàá tún sáré tún gbójú rẹ̀ kó mbẹ́ náà títí ọmọ yíjú ká tó fi débi tó ti ní ríru èríkúrin tó bá wá rọ ọlọ́run láti máa lọ lọ́nà lẹ́ni tí ò ní wọ ọ̀kan tí ó máa wo ilẹ̀ ẹlẹ̀ tó sì ní fojú gbà nǹkan àjẹpẹ́ pé ń tá a ṣe tá a fi ní jẹ́ni tó lùgbọ́ ọlọ́run rẹ̀ ńkọ́ ọ̀ràn yẹn ni. ohun tó sì ṣe pé tá a bá pátì àní lè sọ́ra fáti lúgbọ́ ọlọ́run ọ̀ràn àyàn ní ká pátì èèwọ̀ ní ká ṣe kọ́ ọ̀ràn júmọ̀ ọ̀kan kọ́ ọmọ wọ̀ ọ̀kan o gbàtọ́ bá ti jẹ́ pé rìkúrì náà lọ́ọ́ máa rí èèwọ̀ ni eléyìí túmọ̀ sí pé èèyàn fúnra ara rẹ̀ kò ní fọwọ́ ara rẹ̀ gbéra rẹ̀ lọ síbi tí ò ti ní rọ ọlọ́run láti sẹ́mi àwọn àwùjọ kan wà àwọn àyíká kan wà tó ṣe pé gbogbo bàbá ṣe ṣètò ìríkùrí náà lọ́ọ́ máa rí ìwòkuwò náà lọ́ọ́ máa bá wájú rẹ̀ torí ńgbà tí omi gbígbóná ti dàpọ̀ mọ́ tútù láwùjọ tẹ́kẹ́ bí mùsùlùmí ṣe ń bẹ lẹ́ni tí èsè mùsùlùmí ń gbé bẹ̀ táwọn mùsùlùmí bá máa paramọ́ lóbìnrin àwọn káfíráàtù àwọn ìparamọ́ lóbìnrin àwọn síralẹ̀ ni gbogbo ohun tí ọlọ́run bá ní kí wọ́n gbé pamọ́ làwọn fi ń tàwé ìròyìn sọ gbogbo inú àwọn eléyìí téèyàn bá wá jẹ́ pé ibi tó wà àbí ibi tí máa lò sí ibi tí ó ti máa rí ìrèkúrè nù àfikọ́ lọ́n sànù rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ wa gbogbo àwọn ilé ẹ̀kọ́ gíga ibi tó yẹ kó jẹ́ ilé ẹ̀kọ́ ọlọ́màdílé bàjẹ́ ìwọ̀kuwọ̀ táwọn ọmọ wọ̀nyí ń wọ̀ ńkọ́ òní kò sí bàjẹ́ mbẹ́ tí wọ́n lè gbaru rẹ̀ fún ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ kí wọ́n jáde àwọn ìwọ̀kuwọ̀ burúkú yìí tó ṣe é pé wọ́n ń jẹ́ àmì ńlá lórí ipá àwọn ọmọ tí ń wọrú ẹ̀ àwọn ọmọ kọ́ mani tí ò ní sàlùbáríkà gbogbo ẹ̀ ló ti gbé ta yìí àwọn fi ń sọ̀làjú ni pé n tó mú àwọn kàwé wọ yunifásitì sọ̀rọ̀ pé èèyàn kékeré làwọn àfi bí ìgbà tó ṣe é pé wọ́n ti gba tíkẹ́ẹ̀tì àlùjánnà nígbà tó sì ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ burúkú àwọn ọmọ arìnwó wọn àwọn gan lolódojù nílé ẹ̀kọ́ àwọn lolódojù nílé ẹ̀kọ́ àwọn ní fẹ́ẹ́lì jù àwọn ní sẹ́ẹ̀lì àwọn ọmọ àrò yìí pé ìwọ̀kú ọ̀tá àwọn wọ̀ pẹ̀lú ìṣekúṣe táwọn ti gbà táwọn gbà fún àwọn ọ̀gá àwọn láti bá àwọn ṣe ó ti tó àwọn ọmọ paasi ìdènà tọ̀pọ̀lọpọ̀ higher institution tó fi jẹ́ àgbàlá aṣẹ́wó ńlá ní nàìjíríà bíi wàlá hawla wàlá quwwata illa billah báwo ló ṣe wá fẹ́ ṣera rẹ nírú àwọn bẹ́ẹ̀ báwo ló ṣe fẹ́ ṣera rẹ ó dàbí òwe lárúbáwá ni tó ní aynama tajahtu alqa sa'da kò síbi tí mo dojú kọ tí n bá wọn pàdé bó bá sá fún wọn lápò ọ̀tún wà bá wọn lápò òsì tó bá sá fún wọn níwájú wà bá wọn lẹ́yìn wọn rọ kiri káàrẹ̀ bíkíbi ni síbẹ̀ náà sì kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó gbé payọ̀ ọlọ́run tó gbé lọ sí àwọn higher institution wọn pẹ́ ń bẹ̀ fa tí ìpayà ọlọ́run yẹn fi yòrò òun náà kàn di ọmọ ta lójijì ni kódà ẹni tó bá máa ń jọ alákọ̀ọ́kọ́ tó kọ́ wọ sùkú tó bá tún wá rìn lẹ́yìn bí ọdún kan ọdún méjì la hawla wala quwwata illa billah ní òkun ẹnu ẹ̀ ọmọ yìí náà sì dì báyìí tọkùnrin lóbìnrin kí ni à ń gbàǹdì ìbàjẹ́ náà rí kí à ń ìbàjẹ́ ẹni tó sọ́ra rẹ̀ gan-an gidi níbo ni wọ́n kù sí láti pa ọmọ òfò àwọn bàjẹ́ kí ni wọ́n ń gbà ń náà rí sọ́là àjùlẹ̀ lẹ́yìn àbí ìlúko ìlúko máa wọ́n ń pè lẹ́yìn kí wọ́n máa eléyìí kò sọ́làjú kankan mẹ́ àwọn wèrè bíi tiẹ̀ ní ọ̀pọ̀ ọ̀làjú. ya bani adama qad anzalna alaykum libasan yuwari sawatikum warisha wa libasu taqwa dhalika khayr. ọlọ́wọ́n bá ń fẹ́ léyìí sènyára lórí wa nípa àdẹ́ra tó ṣe fún wa ìdẹ̀ra tó ga ni torí pé àṣetán ó kóbá wa lákòóbá ńlá lára baba ńlá wa nígbà tí àwọn baba ńlá wa wà lálùjánnà wọ́n ní baba ńlá wa kò rí òhò ìyá ńlá wa rí ìyá ńlá wa kò rí òhò baba ńlá wa rí torọ́ lọ ń dà mọ́lẹ́bù wọn lára ni tètè kékeré kejì wọn rí òhò ìkejì wọn. ṣùgbọ́n ní kíá tí àṣetán tó mú wọn sẹlọ̀n òjijì ni wọ́n rí òwò ara wọn èyí tí wọ́n ti rí tẹ́lẹ̀ wọ́tọ́fẹ́kọ́ yakhsifani alayhima min waraqil janna òjijì ni gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí ní wá ewé àlìjánà tó ń fi ń bora ewo leleyi ààrẹ lè rí tẹ́lẹ̀ kí bó leleyi ṣe á ìta kò sẹ́ni jáde ìta ọbẹ̀ rẹ̀ náà àtijọ́ wàhálà ti bẹ̀rẹ̀ lẹ́yìn rẹ̀ lọ́lọ́run aṣọ aṣọ kalẹ̀ fún wa eléyìí tá a wọ̀ àti àwọ̀ tẹ́nu àti àwọ̀ lékè gbogbo ẹ̀ pátá lọ́lọ́run ọba fi ṣe wá lọ́ṣọ̀ọ́ ẹ dákun sí lẹ́yìn gbogbo ìdẹ̀ra ẹ̀ wá yẹ káwọn dànù ká máa rìn òhò special káwa la lajú ẹ̀sìn tí wàá jẹ́ àjòjì débi pé àwọn tí wọn bá ń tẹ̀ lófin Ọlọ́run tí wọn ń bora wọn lóbìnrin tí wọn ò máa rìn òhò àwọn gan-an ni nǹkan tó yí ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu lónìí ṣe ah yáà ní túmọ̀ pé ẹ̀yin bo ara yín ẹ̀ síra lẹ̀ ẹ̀ síra lẹ̀ ká rọgba tẹ́gùn ẹ̀ síra lẹ̀ kí sinsin òkun yàmà kan nígbà tí àrùn burúkú kan tí wọ́n ń gbúrò pé ọ̀nbẹ ní àyè ọ̀nbẹ nítòsí tó ti mú àwọn kan kọ́lọ́ mẹ́jọ ọ̀dọ́dọ̀ wa wọ́n á tú láti àwọn kan bí àwọn ti ṣiṣẹ́ lọ́sibítù yẹn pé kí wọ́n máa múra bákan tó ń ta ẹtí ìdè rẹ̀ ọlọ́ọ̀ni jó dé wá bá wa so wọ́n á bẹ̀rẹ̀ sí ní àwọn náà ń bo gbogbo ara wọ́n ń bo gbogbo ojú wọ́n ń bo gbogbo mú ara wa ni wọ́n ara ni wọ́n pé irú ìṣẹ̀lẹ̀ wo ló wá mú kí irú ìṣẹ̀lẹ̀ yọ wá wáyé báyìí téèyàn á fi wá dẹni tí ń ṣe kíni tí ń bo gbogbo ara báyìí èèyàn téèyàn fẹ́ síra lè fa kẹ́ máa wo nǹkan. kí lẹ́ ń gbà ń di ìranù gánà rí lẹ́ gbà ń di ìranù gbogbo nǹkan láyé ètò máa gbé pamọ́ ló máa níyì ètò máa gbé pamọ́ ló máa níyì tí wọ́n kọ́ ọkà ní ìsinyìí báyìí tí wọ́n wé ní ọ̀ra wọn kó dà sínú báàfù tí wọn gbé lẹgbẹ kálukú ọmọ amútiẹ nígbà tó ti jẹ pé ọ̀pọ̀lọpọ̀ tó máa ti róúnjẹ wọn lójú tì mà wọn kàn lọ rọọlù ní kálukú máa mú tiẹ bẹ́ẹ̀ ṣe wáá dún ni àánú ah, ẹ máa bọ̀ wá ẹ máa ń síkú làwọn ibẹ̀ ni ẹ ti fún wọn ti wọn yóò dàbí ìgbà tí èso náà ni wọ́n fẹ́ yìí lójú àwọn ẹni tí ń mú èyí tó wà nù bá fún pé ah ah kí ló dé tẹ́ fún wa ní káwọn lọ mú yìí o wọ́n máa gbé ṣé ìsọ̀kan gbogbo ẹni wọ́n ní bóòlù ẹ tún páàkì eléyìí dáa jù ẹ tún bò láṣìírí gbogbo ní tí wọ́n máa gbé pamọ́ láyé òun ló máa níyì gbogbo ní tí wọ́n máa sílẹ̀ báyìí kìí jámà kankan wàláì kìí jámà kankan torí ẹ̀ ni wọ́n ṣe sọ yìí pé kọ́dà ìyàwó tó wà ń lè ní tó lè fi gba yìí lọ́dọ̀ ọkọ rẹ̀ kìí ṣe kọ́ máa bọ́ra sílẹ̀ ń hòhò ojoojúmọ́ wájú ẹ̀ kò lè fi gba yìí lọ́dọ̀ rẹ̀ tó bá fi gba yìí iyì ọjọ́ kan ni bí afífìlà péré ní ọjọ́ kan ló máa níyì ma lẹ́yìn rẹ̀ yọ kàn máa wò bí ọ̀bọ lásán ni bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ gan ni sàsìkò kan ń bọ̀ tẹ́kẹ́ ní níyì ma níwájú ọkọ òun tí máa ń gbéra rẹ̀ bọ́ sí hòhò. Si tonti pé kò sí ìhòòhò láàrin ọkọ àtìyàwó nígbà tíyàwó yẹn tó máa rọra ń para mọ́ níwọ̀n bá díẹ̀ tó yẹ kéèké sí pé ọkọ kan wọlé yọ àbá ń hòhò yọ bá kó yọ bá kó yóò níyì lójú ọkọ kọjá pé ńgbà tó kọ bá nídìí òní máa sọ kúrò ni ọkọ sí gbogbo náà ló ti ọkọ náà lè tún bíbò ló ṣe ń sẹ̀mí tẹ́lẹ̀ kó tó di pò ń fẹ́ tí ìsìnkpálá ìlẹ́kọ̀ọ́ lọ́mọ yìí mo rò pé ń gẹ́ tiẹ̀ torí pé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni máa ń ra yìí fún yàn èsì kíkà sọ̀rọ̀ ẹni dẹ́ranko tó bá yẹ pé láàrin ìyàwó sọkọ bẹ́ẹ̀ lórí báwọn á làwọn wèrè tí wọ́n kàn bọ́ra wọn sí òun títì torí di eléyìí báyìí àfi ká máa bá ṣe sọ̀rọ̀ àwa ẹ̀yin jẹ́ ń bẹ níbi tó yẹ pé gbogbo gbà ìríkúri náà ni. àbí kọ́ lọ́wọ́ bá kọ́ sànù yín tẹ́yìn náà bá mọ́ náà kó sànù yín pa. tọ́ wọ́n ní wíwò tẹ́lẹ̀ kejì ńlọràn wíwò tẹ́lẹ̀ kọ́kọ́ ìsọ̀ràn lópin ìgbà tó jẹ́ pé tẹ́lẹ̀ kọ́kọ́ náà fún sàwọn rẹ̀ ntaari ń ọkàn bọ́ lu alójú ni eléyàn ò sí wàhálà. bákan náà wíwu ẹni tó jẹ́ pé irú rẹ̀ kò kò lè move anybody ó ní mutajala ẹni jẹ́ pé wíwu orú rẹ̀ kò lè move ẹnìkankan kò lè move ẹnìkankan bí ẹni tó pé yàní bóyá máa kínkínní ni máa kínkínní ó tún gbẹkùn lé mú ẹnìkan ní à ó fi lòun wò ó pé ni. mo rò pé wa torí pé lẹ́yìn ní ìsìnkí nìkan tó fẹ́ pò ń wá lára rẹ̀ tí ìbá sì gbà táyé dàrú yìí táwọn olórí ibú tí wọ́n ń rèpò ọmọ oṣù mẹ́fà gan rí nǹkan àwọn náà ní torí pọ́jú obìnrin owó làwọn wà owó orí ibú náà wọ́n ń wà tí wọ́n sọ pé èwo lẹ́yìn fẹ́ láàrin èwo lẹ́yìn ọ̀sán. kò dájú ẹ̀ ń kàn sọ lẹ́nu ní pàlì jẹ́nà ni owó owó burúkú lẹ́ fálàf especially nàìjíríà yìí tẹ́bí lórí owó gbogbo yín lẹ́ fẹ́lì abẹ́ẹ̀ fẹ́lì ìmánì ọ̀pọ̀lọpọ̀ orí owó ló ti dàrú owó yẹn ni wọ́n ń wá lójú méjèèjì ìmánì múnáfìkì wọ́n ń gbé ká kò sí sincerity láàrin wọn sọlọ ìnáma home abidu darahimi wa dananir ẹrú wúrà àti fàdákà ni wọn wàláhì ẹjẹ àkíyèsí àárín ìjàmbá ẹjẹ àkíyèsí àárín yìí ìdínú ló fi jẹ pé gbogbo gbèsè ayé yorùbá yìí ẹkú ọrọ̀ ajé ẹkú ọrọ̀ ajé yìí náà ni. ajé ọ̀tà ajé òdì ajé ògbè kí ni ajé òun. o fi jẹ́ pé ní láìfù yorùbá ló dìpẹ́ǹdì lé lórí. àwọn òrónú pín kẹ̀kẹ́ ń bẹ lẹ́yìn ilé ju kárí ilé ayé yìí lọ. ìdí nu fi pé gbogbo àwọn nǹkan gọ̀ọ́rọ́ ń ṣẹlẹ̀ nígbà tí yẹn bá wà ń bá ọmọ oṣù mẹ́fà tí ń a ṣe kínni orí rẹ̀ ni ọmọ ọdún kan orí rẹ̀ fọ́ ni ọmọ ọdún méjì kí ló ń ṣe ọ́ ọmọ ọdún mẹ́jọ gan orí rẹ̀ ni. so gbogbo orú eléyìí lọ́wọ́ pọ̀ owó owó kódà gan níbi tó burú dé láwùjọ àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣèṣe pé àwọn fẹ́ràn ẹ̀sìn wàláì wọ́n ń ṣe bóyá àwọn òrò wò ni abẹ́ẹ̀gẹ́ tiẹ̀ wọ́n ń ṣe bóyá àwọn ẹ̀yin ò lè mọ àwa láàmà ẹ̀yin ò lè mọ sẹ́yìn mọ̀ pé àwa à ń báyàn púpọ̀ sí wọ́n ń ṣe gbogbo nǹkan tá à ń sọ yẹn àwọn haqa'iq ni kọ́lẹ̀ lómi ó ti kọ́kọ́ ń ṣe ẹ̀sìn múnáfìkì gba ọ̀yà ọkàn yí padà bígbà tó ń ṣe súnà ni so that bóyá àwọn súnà yẹn ó kó o fún yàn. abẹ́ẹ̀ gẹ́tì ẹ̀ gbogbo ẹ̀ làwa rí irọ́ lásán so táwọn máa ń sọ pé irọ́ lásán ó nítumà pé kí ni camouflage irọ́ lásán kí ni túmọ̀ irọ́ lásán irọ́ lásán náà ni. so eléyìí túmọ̀ sí pé ẹni tó bá ń ọba ti dáa púpọ̀ jù wàláhì ọlọ́run dáa púpọ̀ tẹ́yìn bá ń páyọ̀ ọlọ́run sẹ́rí ilé ayé nǹkan yóò máa lé ni yóò máa lé ẹ̀yin láì máa mú ìtọ́ bá wù yín bẹ́ẹ̀ àmọ́ tó bá ti jẹ́ pé nǹkan tí máa tẹ̀yìn lẹ́yìn fálà fún ẹ̀ ní torí ẹ faman kana yarju liqa'a rabbihi falya'mal 'amalan salihan wala yushrik bi'ibadati rabbihi ahada. látàrí wa kú wa àwọn ọmọ kínkínkín wọ́n ti di nǹkan àgbésá wọ́n lè rán mọ́nsẹ́ nísìnyí kọ́ ọmọ pẹ́ díẹ̀ kóbi ọmọ ti káyọ̀ òkè wọ́n ti sáré máa wọ ẹ̀ lọ́wọ́ náà ẹ̀ lọ́wọ́ bí tá a lọ́wọ́ kíní nígbà táwọn èèyàn bá wà normal ó níbi tóbìnrin ó dàgbà dé kó tó di pé mú àwọn ọkùnrin lójú àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀ríkẹ́ ńgbà kan ńgbà tó máa ń kékeré wọ́n máa wẹ̀ láàrin ta kò sẹ́ni tó lórí yóò débi kan tó máa ká irú rẹ̀ lọ́wọ́ láàrin ta iléeṣẹ́ ah, ìyá alágbádá àbí bẹ́ẹ̀ kọ́ ni torí kọ́ ọmọ tí ń ọmọ tí ń gòkè àgbà tó bá yá <laughs> kódà dán wò náà ti èsì kórìí rẹ̀ fẹ́ dàrú kọjẹ́ dáhùn kó wọn wọ ẹ̀mí tẹ́nìkan ti rọ so lásìkò tí ojú ò tí ì máa mú ọmọbìnrin wíwo kọjá sẹsẹ ìdí nu tó fi jẹ́ pé nínú òfin ṣẹ̀ríya ó níbi tó mọ́ dàgbà dé kó tó di pé yóò máa bójú bó bá yẹ pé yóò bójú yóò dé ipò tó yẹ pé gbogbo ń wu àwọn ọkùnrin tọ bákan náà ẹlòmíì ti dàgbà ti dàgbà ṣùgbọ́n bó ṣe wà bó ṣe wà kò lè wú ẹnìkankan mùtàjálà ẹnìkan ò ní wò kó tó fẹ́ wò lẹ́ẹ̀kejì akramakumullah bí ẹni tó ṣe pé ọlọ́wọ́n bá ní kí ẹ̀kẹ́ rẹ̀ ọ́ ya ìkẹ́ wa ya eyín wa bọ́ ta ọwọ́ ajóbìnrin ẹ̀mí ló ló lè wò ó ẹ̀ka kálukú náà tún lẹ́kọ̀ọ́ subhanallah tabarakallahu ahsanul khaliqin àbí ẹ̀kọ́ ni ó tètè túlẹ̀ <laughs> so irú eléyìí ẹnìkan fẹ́ wù lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe é pé ọlọ́run dá ọ̀dà lárara tó ṣe pé orí kùntẹ́ báyìí ni tipatipa ló fi ga tó jugun sísè bá tún wọ ẹ tún wò pé masha allah beauty masha allah beauty ẹ beauty oníkàlùkù tètè túlẹ̀ so irú àwọn eléyìí wíwò kò jásí kankan lódodo lèkúlẹsà kẹtọ tí ń la kẹtọ kò sí ntọ́ jábọ́ tí ọ̀rẹ́ ni kò kò sí ntọ́ dànù lọ́wọ́ ẹnìkan tẹ́lómi ò ní sá o ìyẹn ni kò kò sí bóbìnrin ó ṣe rí tí ò ní wú àwọn kan o mo rò pé yé wa ìyá kan ti gbogbogbogbogbò ojú rẹ̀ sì ti síjọ síjọ síjọ síjọ síjọ síjọ àfi bí ìgbà tí wọ́n kọ ìlà àwọn bìrọ̀ fún ní jọ́s àbí. ètò ẹ̀yìn yorùbá náà wọn kọ kẹ́kẹ́ olóhùn wọn sin sílẹ̀ kẹ gbígbó ló sì sọ dìbẹ̀ sẹ́mi kẹ́lẹ́yìn bó wo tó tún wo tó tún kí lọ́ọ́ fẹ́ já sí kò kankan àwọn náà wà bẹ́ẹ̀ ṣùgbọ́n bí ìyá ń ṣe rí káwọn bàbá kan tún àti oúnjẹ pé irú làwọn tún máa wọ́n ní lìkúlẹ̀ sàkítọ́tì làkítọ́ kò sí tọ́jábọ́ tí ọ̀rẹ́ ní sà tọ́ba ajẹ́ báyìí àwọn ètò jẹ́ pé jẹ́nẹ́rálì lójú gbogbo wa pé ah, irú eléyìí kí lọ́n wá ń bẹ̀ tọ́ba wò ọ̀sẹ̀ lọ wíwo eléyìí lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta kò pọ̀ ọ̀sẹ̀ lọ eléyìí jẹba wọlé. ولا في النظر إلى الشابة لعذر من شهادة عليها أو شبهه bákan náà kò sí tó burú nínú ká wo ọmọdébìnrin tó jẹ́ pé masha allah yóò wu ọkọ kápọ̀ fẹ́ru rẹ tó o bá sì rí fẹ́ yóò wu ọ tó bá jó ń bàjẹ́ kó o bá ṣe zina wọ́n ní kò burú kéèyàn worú rẹ̀ tó bá jẹ́ yí pé sábàbí kan tí sẹ̀rí àfaramọ́ bá wà bí kọjá yí pé arábìnrin yẹn ọjọ́ ẹni tó ṣe wípé a fẹ́ jẹ́rìí a lé lórí pé lágbájá ti fẹ́ lápèjúwe. La ọ̀fẹ́ torí déwájú dẹjọ́ ìdẹ́yìn dasọ tẹnikẹ́ bá wá fẹ̀sùn kan ọkùnrin yẹn pé obìnrin yìí kò sí igi láàrin rẹ̀ àti ẹ̀ àwọn sì jọ rí wọn tí wọ́n jọ ń wọ yàrá kan náà sẹ́wọ̀n kí ìwọ tí wọ́n ti pè ọ́ sẹlẹ́rìí pé aṣọ igi o ìyàwó mi ni wò ó wò ó àìbá àmà nàá tó bá pé torí sábàbí yẹn tó bá pé láwùjọ wọn máa fẹ̀sùn rú rẹ̀ kàyàn kò burú páwọn ẹlẹ́rìí tí wọ́n jẹ́rìí sí pé wọ́n so igi kí wọ́n wo ìyàwó yìí kí wọ́n dà mà torí àìbámà tó bá dọjọ́ wájú tí wàhálà bá ṣẹlẹ̀ wàhálà wọn ṣẹlẹ̀ lọ́jọ́ wájú tẹ̀yìn ọ̀bá rí kẹ́ẹ̀sì dà mà bóyá lẹ́sẹ̀ jẹ́rìí pé ọ̀rẹ́ yín ìfẹ́ so Islam ò bínú sílẹ̀ yìí bákan náà tó bá ké títà ni wọ́n tà ẹrú ni wọn á tà so ìgbà tí wọn tà ẹ̀yin jẹ́rìí sí pé ọ̀rẹ́ ẹ̀yin lọ́ra tí wọn bá wọn á bá lọ́dọ̀ rẹ̀ nípò ẹrú tí ń bá lò ẹnìkan ò gbọ́dọ̀ fẹ̀sùn zina kan nítorí pé kí wọ́n tó tà ẹ rí ẹ sì dá a mọ̀ pé ọ̀rẹ́ yín yìí ń kọ́ ẹni tó rà nù so eléyìí ń jẹba bákan náà tó bá jẹ́ pé ara rẹ̀ ọ̀yá wọ́n á gbé lọ sí ilé ìwòsàn àbí ilé ìtọ́jú aláàrẹ̀ tí wọ́n ti tọ́jú rẹ̀ ibi tí àárẹ̀ tí wọ́n á mú kìí ṣe tí wọ́n lè ṣàlàyé lásán ẹni tí yóò tọ́jú rẹ̀ ó ní láti rí ibi tí nǹkan ti ṣe ò kò burú kó o sí àyè tí nǹkan ti ṣe yẹn kó sì má tayọ bẹ̀ kẹ́ni tí ó sì tọ́jú rẹ̀ kó má gbójú lọ sí ibòmíì tó yàtọ̀ síbi tí nǹkan ti ṣe o kó sì má wo tayọ ntí bùkátà bì tó bá yẹ pé wíwo rẹ̀ ti tó òtítọ́ kò gbọ́dọ̀ fọkàn eléyìí jẹba kò sí nínú rẹ̀ wípé tóbìnrin bá wá lọ sí ọsibítù tí ń bójú kí ẹni tí ó wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ wá ní nígbà tó jẹ́ kó ń bojú yẹn èmi ò lè dá aláàárẹ̀ tí ń bojú lóhùn torí mo nídìí láti máa wojú rẹ̀ bí bá ṣe ń ṣàlàyé ó ní tá à ń rídìí ń bẹ̀ ọ́n kí ni ń rídìí kí ni rọ́tí rídìí yẹn sọ pé bá ń sùn ọ̀rọ̀ àrídìí ẹ̀yìn ju rẹ̀ so bí n tó fi wọn rú lára rẹ̀ bá wà gbé e fún kó kìbọ̀ abíyá tí ó bá kìbọ̀ kọ́ yọ jáde fún ọ so bẹ́ẹ̀ bá sì fẹ́ wò fúnpa rẹ̀ ẹ̀bẹ̀ láwọn nọ́ọ̀sì obìnrin tí ó lọ wò èwo ni kò síjú ọgbọ́jà wa tà ní. ẹ kí ló ń bẹ́ẹ̀ mẹ́ẹ̀ bí gbogbo obìnrin ló síjú yìí ní tí wọ́n gbà kò sí tó burú ń bẹ ńgbà tó pọ̀ lẹ́sìn mùsùlùmí làwa àwa is rubbish nonsense foolish. mo rò pé fura sí i torí pé ńgbà mí ẹ̀yin lẹ̀ sọ ẹ̀sìn yín ilẹ̀ ni tí yóò jẹ́ mùsùlùmí náà ò fi mọ iyì rẹ̀. níìsín wa ni kò sọ orúkọ rẹ̀ ìwọ obìnrin wọ́n sọ pé orúkọ lágbájá ọmọ lágbájá wọn sọ pé ibẹ̀ ti lọ́kọ ó lòun ti lọkọ wípé ẹ pè mú kọkọ yín pé rárá o ti wọ gbà báyìí yín tí mo wí fún yín ni kẹ́ ẹ kọ́ yọ ọkọ àbí oníkọ yọ ọkọ àwọn tí ti sọ̀rọ̀ ta ó ti melt wọ́n ní ọ̀dárúkọ màmá rẹ ọ̀dárúkọ bàbá rẹ wọ́n fẹ́ ṣe káàdì káàdì ìdánimọ̀ tọmọ àlù tọmọ orílẹ̀-èdè kí ló kọ bàbá rẹ kí ló kọ màmá rẹ ó wá dárúkọ bàbá rẹ ó tún sọ orúkọ bàbá bàbá rẹ tọ́ ọba mà tọ̀rọ̀ pọ̀lọpọ̀ mú kọ bàbá bàbá rẹ ó tún dárúkọ màmá rẹ ó tún dárúkọ bàbá màmá rẹ tọ́ ọba mà tọ̀rọ̀ pọ̀lọpọ̀ ńgbà tọ́ ọba mú kọ bàbá bàbá rẹ sókọ bàbá màmá rẹ lọ́mọ so ó wá So, àwọn ani ìgbà tó ti jẹ́ pé bàbá rẹ̀ ní jọba ẹ̀ tí màmá rẹ̀ náà sì ń jọba ẹ̀ màmá rẹ̀ ò nídìí láti kó kọ bàbá tiẹ̀ sí ó kọ bàbá tiẹ̀ lọ́kọ̀ sọ pé rárá bí mo ṣe wí náà nìkan kọ ẹ̀rí ọba kí ló dé Islam síbẹ̀ lẹ́yìn máa ṣe wọ́n ń kọ̀wé ọjọ́ ìbí fọ́ọ̀mà tó bá ti bímọ ta ìbímọ. Eh, national population kìnnìkan commission wọn kọ̀wé ọjọ́ bí fọmọ wọn agborúkọ bàbá orúkọ ìyá so wọn á ní kí ìyá yẹn kọ́ mọ́ kó kọ bàbá tiẹ̀ sí ó kọ́kọ́ rẹ̀ làwọn fi líǹkì ẹ̀ báwọn ṣe máa ṣe ọ̀fíṣà nù ẹ̀ tuntun kọ ọ̀fíṣà kọ tébù ni ẹ̀ tuntun kọ́ ńgbà tó bá tuntun kọ tó ẹ̀mẹ́ta yóò gbọ́n tẹ̀ ń sọ fún un tó fún yín ní ètò ọkọ níbẹ̀ ṣe máa kọ́tọ́ sọ́ọ́lù láyà tó tún mú mi wá tọ́ yá. ó yẹ mú yẹn sí irọ́ lásán wàláyé ọlọ́kọ́ wa bó ṣe ó ti sẹlẹ àmọ́ ńgbà tẹ́yìn ò mójútó ẹ̀sìn yín ìdí inú tí wọ́n máa fífọ̀ bọ́ lọ mùsùlùmí sọ àwọn ọmọ pé nàìjíríà bí wọ́n ṣe ń ṣe fún kẹfìrí náà wàláhì ní táwọn lè gbà àwọn ò lè gbà ní táwọn lè gbà àwọn ò lè gbà torí pé mùsùlùmí làwọn àwa n tó ń dojú sùn yẹn ni pé àwọn mùsùlùmí lọ́kàn wà lórúkọ láwùjọ tiwa mọ̀ however they are not ready to practice what they don't know ìgbà tí wọ́n mọ̀ ń pa rẹ̀ bó ló ṣe lò tó ń ṣẹlẹ̀ nu pẹ̀lú ìjẹ́bù ṣe jẹ́ gbogbo ẹni tẹ́ bá sì ń ṣe pẹ̀lú ẹ̀ tó bá ti mọ̀ pé lẹ́sìn ẹ̀ mójútó wàhálà yóò mọ̀ sọ̀ra láti sẹ́yìn yóò mọ̀ sọ̀ra láti sẹ́yìn àmọ́ tó bá ti mọ̀ pọ́lọ́bẹ̀ yíyọ̀ lẹ́yìn náà ẹ̀jọ̀ máa yọ̀ dànù ni. àwọn ṣe bẹ̀ẹ́ àbí kó jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn kìí ṣe pàfẹ́jẹ́rì lé lórí ó ní í ṣe pẹ̀lú bí ìwòsàn gẹ́gẹ́ bá a ti ṣe sọ yẹn. wọ́n sọ pé tó bá pé bí òhò obìnrin gangan gangan nídìí rẹ̀ nǹkan ti ṣe bí owó tó lọ sọ́ndì so ọkọ rẹ̀ wà lè bá a ta wọ́n nídìí láti lọ hospital àdánwò ọkùnrin wa lọ́wọ́ àmbẹ̀ tó déédéé ibi tó owó ti mú wọn ó sì wọ́n wá fàṣọ bu gbogbo àyíká ibi tí kò sówó. So owó nìkan ni ọ̀yọ́ jù ta tí òfin ní hàn pé ìdí nìkan yìí ti mú owó sálárì yẹnni kí wọ́n ti ráàpù ẹ̀ wá kó tó di pé wọ́n wá láti ilé báwọn láti mọ̀ kọ́ pin wọ́n bá ń bẹ̀ eléyìí túmọ̀ sí pé kí ló dé ńgbà tára rẹ ọ̀yá tí bàá mú ọtọ́ lọ sọ́sìpítù tí wọ́n sì mú abẹ́rẹ́ wá obìnrin ni ó ní bàbá ẹ tú sòkòtò ó sì ń tú sòkòtò fóbìn táwọn kò ti sídìí fún un lónìí ẹ aláfíà là ń wá ok àlàáfíà lẹ ń wá lóníkà ẹsọ ẹsìn yín nù bẹ́ẹ̀ náà ni wọn bí ẹni àbọbẹ àbọbẹ kọkùn yín lábẹ́rẹ́ àwọn máa lé yín bí ẹranko àwọn lọ́sítù wọn máa ń ṣe pé àwọn gbọ́n ju gbogbo èèyàn lọ irọ́ lásán ẹ bọbẹ mama ọbọbẹ ọ wọn àbọ ẹbẹ tú ẹtú atú aṣọ kásá abẹ́rẹ́ fún yín so ìyó ń yà ọwọ atú aṣọ fọkùnrin ọlọkùnrin torí abẹ́rẹ́ ẹ má abẹ́rẹ́ wọn á lọ gúnlé sẹ́yìn ọmọ abẹ́rẹ́ gún ni mò ń béèrè ni wọ́n ní káwọn ọmọ lọ gún egun gbogbo eléyìí ọmọ ẹnu tó yẹ kí gbogbo èèyàn náà mọ̀ ìjọba fi wá di pé òǹtúnṣokòtò fún bàbá ń bàbà òǹtúnṣokòtò fún yọ̀ọ́yà ẹ́ gbàbẹ́rẹ́ ọlọ́gun lé tọ́ ilé ìjẹba àwọn ẹ rí i pé bẹ́ẹ̀ ṣe pín ẹ̀kọ́ òwe ó dojú sùn yàn gbà mí wọn làwọn kan mẹdíkà àwọn kan paramẹdíkà paramẹdíkà kò má bẹ̀rẹ̀ gún kí á lọ nǹkan sùkú àbẹ́yìn náà rò ní gbàtà ti para tiẹ̀ òun <laughs> ọba bẹ̀rẹ̀ gún ẹ́. Eh? àfi kọ́ máa wípé òun wo láàbù kò ń ṣe kí ni irọ́ lásán abẹ́rẹ́ lásán ó ṣe kọ́ gbogbo ẹ̀ ilé ìjàmbá ṣe jẹ́ ìyẹn ni pé tíyàwó rẹ̀ bá jẹ́ paramẹ́dì ló ń bá ní òun ò lè gun ọ lábẹ́rẹ́ o sọ kí láǹfààní sùkúù náà mo rò pé ẹgbẹ́ tiẹ̀ ha òtún màsí pé kọ́ kọjá pọ́kọ́ ni wọn náà máa mú kọ́ agbábẹ́rẹ́ mú kọ́ máa gún yàn kọ́ máa lọ pa yàn torí ẹni tó bá pa yàn sẹ́wọ̀n kí torí kọ́ ọmọ pé wọ́n sọ ń dánilẹ́kọ̀ọ́ pé èmi ò pé ogun abẹ́rẹ́ bọ̀ bá máa bẹ̀rẹ̀ ogun má pààyàn o ọjà bó ṣe jẹ́. bákan náà ṣẹ̀ríà ẹ̀sìn Islam wọ́n gbà yí ká wojú obìnrin tá a bá fẹ́ fẹ́ waqad urkhisa fi dhalika lil khatibi ọlọ́ ikú ọkẹ́ obìnrin ọlọ́sọ́dọ̀ òbí rẹ̀ ọlọ́sàfihàn pọ̀ fẹ́fẹ́ islam gbà pé kò rojú ẹ̀ kò rojú rẹ̀ àti ǹjọ́ ẹ̀kú tó o bá rí yóò mú ọ gbà láti fẹ́ torí fífẹ́ tẹ́rí yẹn ó lé o kéṣeré o kéṣeré ẹ̀hẹ́n tí o bá sí nǹkan kankan tó attract ẹni tó fẹ́ fẹ́ obìnrin tó rí ó súnmọ́ kọ́mọ́sífẹ́ yẹn tó bá wọlé. nítorí tó attract rẹ̀ bójú rẹ̀ níbi kíní kan ni sẹ́wọ̀n rí rẹ ni wọ́n máa develop fẹ́yàn lé lórí ìdínú ló fi jẹ́ pé ńgbà tí sàábé tó sọ fún anabi ti kan tí mo fẹ́ fẹ́ nínú àwọn àǹsọ̀rọ̀ ni ó lòun ni áá lọ torí àtìyàwó fúnra wọn tó sì ni mo bá bẹ̀rẹ̀ sí ni farapamọ́ ǹjẹ́ fura. hatta ra'aytu minha ma da'ani ila nikahiha títí mo fi rí nítorí mo mi fẹ́ lára so sọ eléyìí túmọ̀ sí o wò pé ń bojú èmi títí sí júlẹ̀ tí mo ti wò tẹ́lẹ̀ náà mo rò pé wa ọ sọ ọ ni ó sì si júlẹ̀ tẹ́lẹ̀ so kí ló tún wò mo torí ẹlòmíì wọn sọ pé ẹ torí jìlbáàbù tó máa wọ yẹn kò jẹ́ kí n máa báwo lórí àá ó ti fẹ́ mi náà ni ṣe pé ó kọjá géètì o ó ní lẹ́vù bí tó lè wò dé torí ẹnìkan ó lọ fẹ́ fẹ́ obìnrin wọ́n ti wá bá a sọ̀nà obìnrin fi gbà pọ̀ ọmọkùnrin òun sá ń ṣèṣe pé ó ṣèṣe pé òun fẹ́ torí bọ́kùnrin ṣe wà nù obìnrin ó tètè gbà torí pé òun ò lè níjọ ọkọ kan lọ ọkọ sì wọn ẹ wàlá ọkọ wọn yẹn ni pé ẹni tó fẹ́ di obìnrin mú wọ́n wọ́n àwọn tó fẹ́ gbé wọn sọ́ọ́lẹ̀ wọ́n pọ̀ tọ́ ìgbà tí obìnrin gbà ọkùnrin wà wọ́n pé ó ṣeéṣe kó wọn fẹ́ bàbá ọmọbìnrin wa ní kí ọmọkùnrin yẹn kọ́ wá wò ọmọbìnrin wa jẹ́ ni tí ń bójú ìgbà tí wọ́n ti jókòó tí wọ́n ti sọ̀rọ̀ tí ọ̀rẹ́ ti introduce ẹ̀ tó fẹ́ fẹ́ yà òpó rẹ̀ ohun kìnnìkan kìnnìkan so wọ́n bá ní kí alárinà kọ́ yẹ̀bà kọkùnrin ó wo obìnrin tó fẹ́ fẹ́ ọmọ bá sì sí ojú fún un tọ́ ojú rẹ̀ wá mú wípé masha allah la quwwata illa billah tọ́ba ìgbà tẹ́ ń bá ń lọ wo obìnrin báwọn ìgbà tẹ́ ń bá ń lọ wo obìnrin báwọn lábẹ́ òfin ṣẹ̀ríya islam ọgbà wípé kó ṣe tayọ pọ́wẹ́ yẹnni kíkọ́ wẹ̀ lásán ni kése kíkọ́ máa tọ́jú tọ́mú kọ́ máa kún àtíkè torí pé tí máa ń tọ́jú tọ́mú tí ń kún àtíkè kéésùn gangan láàrí olùkọ́ ẹgẹ́ tiẹ̀ àtíkè àtìtọ́jú àtìtọ́mọ àtọ̀dá tó fi pa gbogbo ètè láàrí ẹ̀hẹ́njọ́ tí ọba sí nǹkan yóò ń bẹ́ẹ̀ á sì dámà torí ọmọ pé ṣèṣe kí wọ́n pààrọ̀ ọmọbìnrin yìí torí wọn ní ẹni tó fẹ́ fi ọtí dé má bọ̀ kó fi lè bá àmọ́ ẹrú òbí tó yẹ kó fẹ́ẹ́ so ìwọ dé ẹnìkan tí ń bọ sọnà ìyàwó tó fẹ́fẹ́ wá ní ẹjọ́ kò á pè pé kọ́ wa wọ́n kàn pé pẹ̀lú fóònù pé máa bọ̀ ní ìsinísìn tí obìnrin yẹn bá wá ní ìsinísìn kọ́ ọmọ pé irú ẹni tó yẹ kọ́ fẹ́ ni sẹ́yìn pé kò sí palẹ̀ mọ́kàn kò sí pàǹtọ́jú tọ́mú tọ́tì kan bó ṣe wà náà ní bọ̀ irú ẹni tó kọ́ fẹ́ ni máa bọ̀ ní ìsinísìn ẹni ogójì ìṣẹ́jú sẹ́yìn òkè sẹ̀sẹ̀ ń wẹ̀nu ẹ̀hẹ́n sẹ̀sẹ̀ ń fọyín ẹ̀sẹ̀ ń pajú ọ̀n pamú ń pọ̀ àtíkè bèbí lórí kìí ṣe èèyàn tó fẹ́ fẹ́ gangan torí pé yóò ti kún gbogbo àtíkè sójú kún wọn níjẹ́ tó bá sí àtíkè kú ò ó pé ṣé èsì pẹ́ sílé wọ̀ so torí ẹ̀ ló jẹ́ pọ̀ pọ̀lọpọ̀ obìnrin náà kó bára wọn báwọn o tó bá ti bọ́ ọ̀rọ̀ kọ́ máa bọ̀ kíákíá ni o tó bá rí ọtọ́ tẹ lọ́rùn bó ṣe wà alhamdulillah tó o bá fi lè lọ́ọ́ fi rọ́kun níjọ́ tí rọ́bà ti kú mbẹ́ wọ́n ro kodoro rẹ kò ní gba tiẹ̀ mọ́ tó ọmọkùnrin yín ọ̀ arobìnrin ojú rẹ wọn á mú ọ lówó ọ wọn á sí ẹni tó bá sọ náà bó ṣe róbìnrin o ike ẹ dákun sáà mo ti rí obìnrin yẹn o ó sì dàbí ìgbà tí yóò wù mí ṣùgbọ́n mo ń fẹ́ kẹ́ bá ń wádìí kan ṣé ọ̀sánra ni àbótírín <laughs> ṣé alárìnà ní ààbọ̀ wò pé sọ̀sánra àbótírín ṣé ò ti pàmò bọ wáyà o kí ni wọ́n lọ sí ńgbà tó lọ́ọ́ lọ́ọ́ wò. kí ló ń wò ẹni ẹ ah, nígbà tó ti rójú rẹ̀ ah, ok o ti wá gbàgbé pé òwò pé sọ́sanra ni àbó ti ń rìn ẹ̀yìn lọ́gbọ́n ti wá ní ìsìn náà wọ́n á fẹ́ káwọn lọ bọ̀ wò bó o ṣe má lílo àkọ́kọ́ lọ ó tún lọ ẹ̀kejì bó o bá dọ̀hùn ọ̀fẹ́ mọ̀ bọ́sán ó nítorí jìlbáàbù tọ́wọ́ òjò wọn dà mà àgbẹ̀ jìlbáàbù máa gbé èèyàn pamọ́ èèyàn tínrín yóò fi hàn pọ́ sanra èèyàn sì sanra ó lè fi hàn pé kò sanra tó bá wọn ẹ̀hẹ́n tí ó fi pé ọba ti fẹ́ tiẹ̀ bọ́ọ̀nù o sì lè sọ fóbìnrin kíkọ́ bọ jìlúbáàbù torí kíni ó ti fẹ ni tó o padà máa ń tani rẹ́kọ́ọ̀dù tí ọ̀dà wọ́n á ní ṣe ní ni pé tí mọ̀ sanra ni àbí ara tí máa ń wò tó máa yàtọ̀ sójú ọfẹ́ òpin sọ sanra torí pé tóbi yìí má ti sanra ju wàhálà tún nípa wàhálà tún nígbà mí àbí òye wa torí wọn gbé darúgbó so nítorí ẹ inú ṣe jẹ́ ọba ti sanra jù nítorí wo àwọn ọkùnrin míì nù ẹni tó sì sanra jù ló wo àwọn míì eléyìí jẹ́ wọn ha sọ fún pé njẹ́ ó ṣe ni pé tó bá ti mi ó pọ̀ mẹ́bùn wa ni tóbìnrin yẹn bá ti wá kí ọ tó wá ṣe kí ni pé ah, lọ bomi wá tó bá jẹ́ kí bí ṣe ń omi náà ní ń gbé ọmọ wò bí ṣe ń bọ̀ tó bá gbómi kalẹ̀ tọ́jú omi tó tutù ó nínú gbígbóná lọ so ó ti gbé kí padà bu gbígbóná ó tún wò bó lórí so ó ti gbómi gbóná kí lè gbé lórí tẹlifíṣàn yẹn lọ gbé wá so títí tó fi rí díẹ̀ torí yìí gọ̀ ẹ máa ti jẹ́ mùsùlùmí kò gbọ́dọ̀ gọ̀ kátó agbótọ́ bá ní mà so bẹ́ẹ̀ yẹn o ti rí di tó fẹ́ rí di àbó rí di o ti rí díẹ̀ ó wo obìnrin tó fẹ́ fẹ́ lè má dá nítorí kó mọ́ bá a di wípé ìmọ̀ pé bó ṣe rí nìyẹn ńgbà tó ti jẹ́ bẹ̀ mí ìfẹ́ ọmọ ẹ wo mùsíbà ìbànújẹ́ tó lè jẹ́ kéèyàn para rẹ̀ ni wàlá ìsìláàmù dáa púpọ̀ wọn kàn lọ gbóbìnrin kan wá bígbà tí wọn kàn gbé àpò ìlúbọ kalẹ̀ wọn ni àfa ìyàwó tá a mú àfún yín nù so so ìwọ gbàrú ẹ ó lè gbà tó o bá lóbìnrin adúpẹ́ fọlọ́ àti ẹ̀ nìkan with time ìwọ náà lọ́wọ́ padà máa pé a'udhu billah ṣé n tán ṣe é sì dá so ó túmọ̀ sí pé islam kórìíra kẹ́ bọ́mọ làkejì lọ́kàn jẹ́ lẹ́yìn ìgbà tẹ́ bá ti rókòdoro rẹ̀ torí ẹ̀ before then wo dáadáa o sọ́tì ọlọ́run ẹ̀rí kan bàbá bàbá náà gbọ́n wàláì wọn gbẹ́ ẹ̀rí pé wọ́n mọ̀ sọ pé tọ́ wọ́n ọmọ mi ẹni tó mú apọ̀ fẹ́fẹ́ so onífẹ̀ẹ́ rẹ̀ so wù ọ́ bàbá ló wù ọ́ ẹ̀rí wọ́n tún máa bí ọkùnrin náà pé so wù ọ́ torí àwọn mọ kí ni aburú àbádé pé kọ́ wá délé rẹ̀ tán kọ́ wá sọ pé kò wù ọ́ mọ́ ìbànújẹ́ ńlá ni torí ẹni Islam sọ pé ẹni tẹ́ bá fẹ́ ẹ wò láyé máa sábà múyàwó wá fáwọn èèyàn pàápàá àwọn àfa àfa àfa wọ́n múyàwó wá fún wa wọ́n kàn gbé ẹ bàbá ọmọ àwọn ni àwọn fi fún yín yàwó sàrà ni àwọn onígbà kankan kí ni jẹ́ yàwó sàrà yàwó yẹn náà mọ wá gbọ́dọ̀ ọkùnrin yẹn nígbè ẹrú òun náà mọ àwọn pé sẹ́mo ni mo fẹ́ fi ọ ni bàbá rẹ ló mú ọ wá kọ́dẹ̀ lómi ó sì tọ́dún kan ọdún méjì tọkùnrin ò sújà ńgbà tó sú obìnrin lọ́lọ́ bá bàbá rẹ̀ àti gbogbo ẹ̀gbẹ́ dákun ẹ mú nǹkan bì ẹ mú nǹkan bì ìyá ipọ̀ ebe èèyàn ló so gbogbo orí eléyìí kì í system tó dáa o kì system tó dáa lọ́wọ́ akétorí rẹ̀ ni wọ́n ṣe ń ka kí ó kún lè máa mú ìyàwó sàrà wá fún ọjọ́ lọ́kọ́ mẹ́kọ̀ọ́.

ó lè ti fẹ́ ya dìde dọ́kọ́ kọ́ máa wò bọ̀ ọ́ bí ìgbà tó ń sọjá sínú epo tọkọ ọmọ bá sọ̀rọ̀ tó ń pè à ah, mùsíbà kò sẹ́ni mùsíbà ẹgbẹ́ kan gbé wá fún ọ ni tó ó túmọ̀ sí pé ìyàwó téèyàn bá fẹ́ Islam ọkọ pé ká ẹ wò ó sì dá alábẹ́ òfin ṣẹ̀ríyà ikú obìnrin tẹ́ fẹ́ fẹ́ yẹn kẹ̀jẹ̀ ṣe struggling kan kẹ́ ẹ gbìyànjú kan kẹ́ ẹ tó rí fẹ́ sẹ́ni tẹ́ ẹ bá gbìyànjú kan kẹ́ ẹ tó rí fẹ́ wọ́n èé sábà lóorìn wọ́n èé sábà lóorìn lọ́dọ̀ ọkọ kẹ́ ẹ gbìyànjú kan kẹ́ ẹ tó rí fẹ́ kí wọ́n máa sọ ah kò dájú kó àfọmọ́ ìfọ̀ ìwọ owó bàbá ń sọ máa rè ẹ ẹ ṣe wínú so sọ̀rọ̀ kéńgbà yẹn ìwọ tí wò pé ah tí bàbá ìgbà so ba plan mi jẹ́ yọ ọmọ dùn mí bàbá ni ọ̀dà lọ́mú bàbá ẹ̀ wá bàbá rẹ̀ náà dé wọn ah, ni à kí lè fẹ́ sọ ń pọ̀ ọmọ yìí ọmọ rí ni ó ti ẹ̀ dá ó ṣe kékeré ni ọmọ rí sẹ́rù ẹ̀ lè bóbìn ọ̀dà kò burú á ṣèwádìí fámìlì yín sẹ́rù kò á ṣèwádìí fámìlì yín o bàbá ó tún padà dé pẹ̀lú ọmọ ẹgbẹ́ irú fámìlì tó fẹ́ fẹ́ yàwó mẹ́rin á lé o so tọ́lọ̀ ń bá padà wá pé kọ́ fẹ́ wá rí i pé ọmọ yìí ìyàwó tó fẹ́ a nídìí láti ra yìí fáwọn ọmọbìnrin nítorí pé ilé ọkọ ìṣòro pọ̀ ń bẹ ẹ̀hẹ́n nínú ríra yìí fún wa òun náà ní pé kí wọ́n rí wọn kó wu ẹni tó fẹ́ fẹ́ kó tẹ́ lọ́rùn kẹrọra wàhálà náà kẹrọra wàhálà ìsìnkú àníyàn o àníyàn yìí ni ra iyì fọ́mọ yín tẹ̀dínú tó fi jẹ́ pé Islam oníkẹ́ wo obìnrin yẹn o nínú àwọn kan ọ̀ràn yẹn jẹ́ máa ó náà ní ká anil kadhibi wazur kásọ ahọ́n wa níbi irọ́ pípa o irọ́ pípa kò yọ ọmọ èèyàn ọmọ èèyàn gbogbo èèyàn kọ́mẹ́sẹ̀ tí ì sọ àwọn ẹni tó bá ga láwùjọ ọ̀gá látàrí pé aláṣẹ ọ látàrí pé ni ọ̀gá látàrí wípé olówó ni ọ̀gá látàrí wípé oníkawí ká gbọ́ sí lẹ́nu ni gbogbo irú àwọn èèyàn tó bá ga tó bá ga báwọn àníkọ̀ tọ́ sí gbogbo ọmọ èèyàn ká tó wá pẹ́ nìkan tó bá ga tó bá ti ń ka irọ́ ọmọ lẹ́nu tó ń sọ̀rọ̀ tí wọ́n bá bẹ́ẹ̀ ọ̀ dànù dà ọ̀ dànù dànù nu tó bá ti sọ̀rọ̀ pé tani ta lẹ lọ sọ̀rọ̀ tani sẹ́wọ̀n kéèyàn ṣubú ni kéèyàn ṣubú ni irọ́ ò sì nídìí kí wọ́n ká méjì mọ́ ọ lẹ́nu kó tó di pò ṣubú ẹyọ kan ti tó èyí ó sì ti máa pa yóò ti máa pa wọn ní furasí ẹ̀ẹ̀kan tó bá ti furasí ọba ẹ̀ tó bá sọ ẹgbẹ̀rún òdodo wọn ní gbọ̀ngbọ̀ torí di ẹlẹ́yìn tí òdodo ọba gbé ni ga irọ́ ò lè gbé ni débi kankan irọ́ kìí ṣe ń tọ́ da o òun gangan nípìnlẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ torí pé ẹni tí bá ti ń parọ́ kò sírú ẹ̀ṣẹ̀ míì tí ò ní dá ọwọ́ abanilọ́kànjẹ́ pé irọ́ pọ̀ bàjẹ́ láwùjọ tiwa yìí wàláhì sàṣèyàn ní sòdodo sàṣèyàn ní sòdodo tó tún máa parọ́ tó tún máa ṣe wàláhì tàláhì wàláhì tàláhì kí ni jẹ́ wàláhì tàláhì wọ òpùrọ́ wọ òpùrọ́ irọ́ ni wọ́n ń pa ń di iṣẹ́ wọn irọ́ ni wọ́n ń pa nídìí oúnjẹ tí wọ́n ń jẹ sínú irọ́ ló fi rówó rẹ̀ arábìnrin kan ń pè ó ní ẹ dákun ọ̀rọ̀ ọkọ òun ti sú òun tó ń lè ṣe kóló ẹsẹ̀ rẹ̀ ni irọ́ yìí ti pọ̀ jù kò lè sọ̀rọ̀ mẹ́wàá kẹrí ìdajì ẹ̀yọ̀ kan kọjú òdòdó ọmọdé sì ni obìnrin ló ti sú òun nítorí pé irọ́ rẹ̀ ti ń di tabagbátaba wò báyìí ìgbà tí àbùkù ń kàn àbùkù ojú olórí tiẹ̀ mẹ́nìsì ń tabáyàwó ń tabọ́mọ́ ẹ dàpọ̀ kí la fẹ́ fi rọ̀ sí kí ló dé táwọ̀ kọ́ra wa lódodo sọ láwùjọ tí wàá ń bíbà irọ́ wọn máa ń jẹ lẹ́nu níbi ìpẹ́ wọn ka òdodo kún kankan kódà ní tí wọn sọ òdodo bíi agọ burúkú agọ fi máa wò ó ni àwọn ọmọ ká sọ òdodo ebi irọ́ náà ló bí four one nine irọ́ náà ló bí jàmbá gan ló awo irọ́ ló bí sí ẹ̀yẹ̀ ń wò kí ni wọ́n rí èèyàn tí ò rí tara rẹ̀ tó ń rí tara yìí ebi náà gbogbo àbí èsì ni ni gbogbo torí ẹ̀ irọ́ agbọ́dọ̀ jìnnà sí tí olórí ìlú lọ́ba jẹ́ òpùrọ́ ó ti ń sànà kìlọ̀ fọ́mù lórí táwọn ọmọ ìlú lọ́ba jẹ́ òpùrọ́ wọ́n ń sànà kìlọ̀ túká ìlú tó bá ti ní òdodo tó bá máa ń sòdodo wọ́n ń sànà kí ìlọsíwájú tí ọ̀lẹ́gbẹ́ kọ́ wọnú ìlú yìí torí pé ẹni tẹ́ bá ti fi òdodo bá lò yóò lọ ròyìn yín dáadáa ń bomi kí àwọn aráàlú báyìí àwọn aráàlú báyìí tó bá sì jẹ́ kó pósìtì náà ni ẹ àwọn aráàlú torí ẹ òdodo pàtàkì jama ká ṣọ́ra fún irọ́ pa tọmọ kí sẹ́tàn gbé fún ọ ọ̀pààrọ̀ kankan nínú nǹkan tí wọ́n ní tún ṣe títẹ́lẹ̀ náà ló tún ṣe kí ló dé tó à ń sọ pé nǹkan mẹ́ta lẹ pààrọ̀ ó sì gbowó ọmọ ẹsẹ̀ sì sọ pé ah ọ̀gá ah pààrọ̀ kankan ó ní sọ yọ pààyẹ̀. <laughs> subhanallah nítorí pé irọ́ tó ń panu láti jọ́ tó ń ti wà lẹ́nu sẹ́yìn wọ́n ló ń kọ́rọ́ mọ́ sẹ́yìn so gbogbo irú àwọn nǹkan jama kìí ṣe ń tọ́da o irọ́ ahọ́n èèyàn tí èèyàn bá ti ń dọ̀tí rẹ̀ pẹ̀lú rọ́ òdodo onímọ̀ àti jókòó mbẹ̀ òdodo onímọ̀ àti jókòó mbẹ̀ ẹ sì mọ gbogbo ẹni tí wọ́n ń parọ́ o yóò wo tó bá parọ́ yẹn kó tó fura yóò wo gbogbo lẹ̀ sí ẹni kò fura báwọn òkúrọ̀ ṣe rí nu kò sẹ́nìkan tí ó parọ́ àti kó wò sọ ẹ̀ fura òkè tó ẹ̀ bá fura jẹ́ pé alihamudulilá tó bá sì mọ̀ pé fura yóò parọ́ méjì láti fi dí irọ́ kan tó bá kí irọ́ méjì lọ́ọ́ pa irọ́ mélòó ni wọ́n pa nísìnyí mẹ́rin. so bí irọ́ ṣe rí nu irọ́ lọ sídìí ètò pọ̀ ju ètò ti pa lọ ni torí délé ẹjẹ aṣọ ahọ́n wa ń irọ́ pípa ẹ jẹ́ mọ̀ wá ní bàbá olódodo ìyẹn olódodo ṣe ọmọ tẹ bá bímọ tẹ bá máa ń stọ́dì ọmọ àkọ́kọ́ tó ọmọ bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kódà ìyẹn ọmọ ẹ̀yìn ọlọ́run lọ́nà tó àwọn ọmọ tẹ́ ẹ rí wọn tí ò bá jẹ́ pé àwọn èèyàn burúkú bá ń gbé àyíká yín tó bá kẹ́yìn nìkan náà ní kò ẹ lúpọ̀ máwọn èèyàn jù ẹ rí i pé bí nǹkan bá ṣe rí gẹ́lẹ́ làwọn ọmọ máa ń sọ tó bá kó ọmọ ló ṣàìdá lọ́sọ̀ pé mo ṣe kódà yóò tún máa yí òbí lẹ́nu pé ah, ah Allahu akbar ẹ wò time báyẹn yìí náà ni báyà àwọn èèyàn míì ni wọn kàn gbalẹnu pé àìsọ bá wọn àìsọ bá wọn bàbá sí apàwàkọ làásẹ ni ok ṣe ṣe sáyẹnsì ilé ayé nu kò sí wàhálà òun náà bẹ̀rẹ̀ sí dájọ́ sórí pé ntí mo jìyà sí ṣe n tún jìyà mọ́ yóò ṣe ẹ̀yin gan alára lẹ́mọ́ á lu pé tí wọ́n lọ ṣe kèé ṣe mi kìí ṣe mí ẹ mà lu ọpa lónìí ah, ẹ yà lu mí pa àní kìí ṣe mí tó bá jẹ́ pé lórí irọ́ ni mò ń jìyà bá ṣé tí mo bá sòtọ́ sẹ̀ nípa mi bọ́ mo sì máa gbọ́ yín nù làwọn ọmọ ṣùgbọ́n á ń dòkùrọ̀ ọmọ mi parọ́ débi pé wọ́n wa ẹ̀yà aná sínú abọ́ wọ́n sì gbélé látẹ̀wọ́ torí kó lè sòótọ́ wàláì kọ̀sọ́ títí ọwọ́ fi bẹ̀rẹ̀ sí ní bó kọ̀sọ́ sẹ́wọ̀n pé wọ́n ti ṣe jìnnà bí kápúrọ́ wọ́n ṣe jìnnà bí kápúrọ́ so nítorí di eléyìí ẹ jẹ́ kí a máa sọ ara wa ká jìnnà sí rọpa lọ́pọ̀lọpọ̀ gbà ọkọ̀ ní parọ́ gẹ́gẹ́ bí àpèjúwe tá a mú wa ìgbà míì àwọn ìyàwó náà ń kọ́ a irọ́ gidi irọ́ gidi irọ́ pọ̀ lẹ́nu àwọn obìnrin bàjẹ́ irọ́ pọ̀ lẹ́nu àwọn obìnrin báyìí nítorí pé ó ṣe lánàá tó o bá rán létí lónìí yóò pé kò sí so téèyàn bá wá gbọ́n ẹ má máa lé ẹnfàsì lórí rẹ̀ pọ̀ jù nítorí pé òun ní yé parọ́ bàbá ti jókòó ẹ̀ tẹ́yìn máa ń tí lé ẹnfàsì lórí rẹ̀ púpọ̀ jù kò sí náà ní padà kọ́ wazur àti èkéṣe ká ṣọ́ra níbi sísèké irọ́ náà ló náà but òun ní í ṣe pẹ̀lú ẹ̀rí èèyàn lọ jẹ́rìí fún yàn lórí irọ́ ọmọ kó nǹkan ló nílẹ̀ ọlọ́bọ̀ndé kóòtù tó bá ti béèrè pé ta lẹ́lẹ́rìí òun òun pè ọ́ òun tún pe bàbá alágbájá ẹ sọ pé mi mo ní ẹ sì máa ló ní sẹ́yìn kínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni ṣàhádẹ́tù azur ẹ̀rí èké wàlfàṣà bákan náà ọ̀ràn yẹn ni o ká sọ ahọ́n wa níbi ọ̀rọ̀ sọkúsọ mùsùlùmí gbọ́dọ̀ sọ ahọ́n rẹ̀ níbi ọ̀rọ̀ sọkúsọ tó bá sọ fàṣà ó ní í ṣe pẹ̀lú kéèyàn máa sọ nípa ìhòòhò ẹ̀yà oríṣi kejì kọkùnrin ọmọ sọ nípa ìhòòhò obìnrin kóbìnrin ọmọ sọ nípa ìhòòhò ọkùnrin kọkùnrin ọmọ sọ nípa ìbóbìnrin lò kóbìnrin ọmọ sọ nípa ìlòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin gbogbo eléyìí wọ́n ń pè ní ọ̀rọ̀ ìsọkúsọ alfàṣà kọtọ ẹlòmíì gọbàjẹ tó bá ti jókòó láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ gbogbo ń tó ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtìyàwó rẹ̀ yóò tó fún wa àwọn náà tún máa ń pè wọ́n ló lálẹ́ àná o kó o lè bá àfikún fáìlì tó ti wà ńlẹ̀ tẹ̀wọ̀n kí ẹranko ni ẹranko bánzá tí o lórí lọ́wọ́ bákan náà obìnrin mi náà gọ́ ọgọ́ ọ̀rọ̀ sọkúsọ ọ̀rọ̀ sọkúsọ ni máa sọ ọmọ lọ́fẹ́ báwí ẹ mọ̀ gbọ́ ìsọkúsọ ọ̀rọ̀ pé a'udhu billah àwọn eléyìí wọn ò tiẹ̀ lọ́kàn wọn ò lẹ́sìn tó ọ̀rọ̀ sọkúsọ kéèyàn sọ ẹnu ń ìmà da yèèyàn nù ìmà sọ yẹn dèèyàn lásán tó bá ti ń bọ̀ tó ń kọ́ ọmọ ata nù bàbá ata òní ń bọ̀ ìyá ata òní ń bọ̀ so nítorí ẹ̀ kéèyàn sọ ahọ́n rẹ̀ iná ẹlẹ́sẹ̀ rí pé àwọn ọ̀rọ̀ tó dá tó dá pọ̀ nù alukur'an tọ́lọ̀ máa ń sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ láàrin ọkùnrin àti ẹ̀ ní ríbi kan nù alukur'an tọ́lọ̀ ti sọ jáde pọ́nbélé torí ẹ̀ ní Ibn Abbas sọ pé gbogbo tọ́lọ̀ ń gbé pamọ́ ẹ̀yin náà gbé pamọ́ torí pé ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléyìí jẹba bákan náà ká ṣọ́ ahọ́n wa níbi alghiba ọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀gàn ẹ̀ mọ̀ pé léyìí òun náà ni miskul majalis òun náà ni lọ́fíńdà tí wọ́n máa fọ́n síra wọn láti má ti jókòó òun ni tìrẹ́bọ̀ tí wọ́n máa lá níbùjókòó obì tí wọ́n máa fi panu nù káwọn èèyàn wá jókòó kó ọmọ rọrọ lọ́rọ̀ sọ ìjókòó wọn ò ní dùn láwùjọ Yorùbá ìjókòó wọn ò ní dùn àfikún rọrọ lọ́rọ̀ sọ ó tún lára ilé rẹ èwo ló tún ṣe olórí ibú rẹ so gbogbo oru eléyìí ẹ̀gàn ni yìí máa ba tèèyàn jẹ ni ó dénjọ́ gbẹ̀ndà òkè àwọn kan láwọn ṣẹ́ tó dáa tó dáa tó dáa gbogbo àwọn èèyàn tó pẹ̀ gan wọn ni wọ́n kó fún inú wọn kò fún kódà ẹ̀gán ti ráàyè jókòó lára ẹlòmíì débi tí ọba jọ kan tí òun rẹ ni pẹ̀gàn yọ pẹ̀gàn ara rẹ̀ yọ sọ̀rọ̀ ara ti ẹ̀gán láì dá lójú ara rẹ̀ àbí lẹ́yìn ara rẹ̀ eléyìí wà tó ẹni tí ìwọ pẹ̀gàn rẹ̀ tó sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dá ṣé èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ ìgbà táyìn ń kórìíra rẹ̀ kí wọ́n á ló dé tó bí wọ́n á jẹ́ pé ẹni tí wọ́n ń kórìíra ló tún gùn orí rẹ̀ dàrú ni. ètò kéré jù ni pé kọ sọ iṣẹ́ tiẹ̀ kọ́ mọ́tò lọ bọ́ sọ́wọ́ ẹni tó fẹ́ràn bó ló ṣe wá tó máa sọ̀rọ̀ rẹ̀ láì dáa tí ó fi wá jẹ́ pé mi tó sì lè sọ ahọ́n mi mo fọwọ́ sọ̀yà pé ó rí ilé kan lálùjáná because ẹnu kó báyàn púpọ̀ tí wọ́n bá yọ ọwọ́ ẹ̀sẹ̀ ẹnu téèyàn bá bọ́ níbẹ̀ ó súnmọ́ kéèyàn ra àlùjáná wọ̀ téèyàn bá jẹ́ mùsùlùmí kó ra àlùjáná wọ̀ rọ ẹ wo lónìí lásán èèyàn mélòó lẹ ti pẹ̀gàn lónìí tẹ bá fi tàná kún kọ́ tẹ bá fi tàgbàtẹ́ ti bàlágà kún kọ́ ètò ẹ̀tún ṣe lọ́la torí ẹlòmíín náà gbogbo eti ń gbọ́ yòó tó pé kọ́ mọ́ pẹ́ gan lálẹ́ ìgan ọlọ́lọ́mọ ètí ọ̀pá kun àtìyàwó rẹ̀ kún tó sùn lálẹ́ tọ́lọ́ ti tírẹ̀nì ìyàwó débi kọ́rọ̀ ọlọ́rọ̀ náà làwọn máa sọ níjọ́ tí o bá ti sọ ìyàwó náà bá máa kanra wọ́n wọn yẹn sọ̀rọ̀ ṣé ṣe sàlámù àlékún ni ṣe sàlámù àlékún alọ́rọ̀ ni àlẹ́ sọ lé subhanallah. ẹ dákun ogun tá à gbé pamọ́ yẹn ni ó hàn jọ gbẹ̀ndà kìyàmà ọlọ́run fẹ́ sálábòsí o kìí sábòsí torí pé kí ló fẹ́ sábòsí sẹ́nìkan gbogbo torí ẹja sọ ẹnu wá níbi ọba yorùbá wàláhi tàláhi ọba yorùbá ìdí nù tó fi pé kí ló ṣe fún mi ò ṣe nǹkan kan fún mi àwọn mọ̀ pé òun ti ṣe ẹgbẹ̀rún yóò mọ̀ pé sí ìsìnkú ẹ ti gbọ́ díẹ̀ nù rẹ̀ kí ni gbogbo ètò mọ̀ sọ múra sí i alápàdé ń jọ gbẹ̀ndà alkiyam tẹ́lẹ̀ àti sọ fún yín Sa'id ibn al-Musayyib rahimahullah ó ní gbogbo ẹni tó bá sọ̀rọ̀ mi lẹ́yìn láì dákọ́mọ́ àbàmì níforíjì o níforíjì ìpàdé ìdíjọ́ gbẹ̀ndà alkiyam nítorí kí ni mọ̀ ń wá ní tí ó jẹ́ ń lọ náà kí wọn máa kó ládàá tiẹ̀ fún tán kó ládàá tiẹ̀ fún tán kó ládàá tiẹ̀ fún inṣàlá wọn rọ náà lọ tiẹ̀ bọ̀ torí ẹ já sọ ẹnu àjẹmọ ọ̀rọ̀ ẹ gan kìí ṣe ń tọdà wọn wá ní ẹni tó bá jókòó níbi tí wọn ti ń pẹ̀gàn ẹnìkan tí ọkọ fún wọn òun náà ti pẹ̀gàn rẹ̀ ìwọ ọ̀sọ̀rọ̀ ọ̀nkàn ń gbọ́ ni ó sì kọ́ fún wọn kí ló kọ́ tiẹ̀ náà ẹlẹ́gàn torí ẹ̀ tí wọ́n bá ti ń pẹ́ gan ẹnìkan tó sì wá ń bẹ̀ tó lè kọ́ fún wa ó dìde kó ń bẹ́lẹ̀ kan náà ni torí kọ́ ọmọ bá dípò dẹ́sẹ̀ wípé ìwọ náà pẹ́ gan. ìgbà míì kìí ṣe pé ó dárúkọ ẹni tó pẹ́ gan o àmọ́ òhùwà kan àbọ̀ kan táwọn olóye fi gbọ́ yé ń bẹ̀pẹ̀ ní tọ́ǹbà wí ni. wípé ya, sáwọn ẹni jẹ́ pé tí wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n yẹnu sẹ́gbẹ́ kan ní àwọn èèyàn ti máa ta ni máa yẹnu sẹ́gbẹ́ kan ń bẹ̀ sẹ́wọ̀n kó ọ̀dà kọ rẹ̀ àmọ́ ròyìn yẹn ó ti túmọ̀ sí ẹni tó ń bá wí ni ẹ̀gàn ni kọ́ máa rìn níwájú àwọn èèyàn kọ́ máa rìn bí atiro àbí kọ́ máa rìn bí arọ kọ́ máa kẹ́ ẹ́ ẹ́ mi ò rìn báyìí tèmi àwọn èèyàn sì ẹni tí ń rìn bẹ́ẹ̀ kí lórúkọ eléyẹn ẹ̀gàn ni nínú sẹ́ríà wàláì tí yẹn bá mú òfin ọlọ́run ẹ̀rú tiẹ̀ máa bá yẹn pé wọ́ ọlọ́run kí ni nǹkan gan tó lè mú yàn wà àlìjáná yìí sí torí pé àwọn nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ nínú àwọn ìṣesí wọ́n pọ̀ gan ẹ̀rín lásán lórí bẹ́ẹ̀ nìkan ṣe máa rẹ́rìn ẹ̀gàn ni torí pé òtó tó lè rìn lójú rẹ̀ bẹ́ẹ̀ so gbogbo orú àwọn kan wọn nígbà míì wọn ní lórúkọ pé èèyàn jẹ́ olùmọ̀ èèyàn jẹ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ilà wọn máa fi pẹ́ ọ ọbẹ̀ sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn láì dáa yóò ní àwọn kò nípa <laughs> so àti ṣe kò Ọ kó sí wọn lọ́wọ́ wọn jẹ ní subhanallah ah, àdéhùn tó lọ ń gbé báwọn bá wọn mú kú ò sẹ́fẹ́ eh, ẹ ti mọ àwọn tó bá kọwọ fún tí ó jẹ ìyẹn ni pé mi títí àwọn ti dẹ́nìkan mà wípé tó bá kówó fún yín wà yọ wá ipò ṣe fáwọn subhanallah ah, pàtàkì pàtàkì àwọn kan wà tó wọ́n máa kó fún wọn tẹ́ ah la ilaha illallah wọ́n jẹ́ náà ni ah irú musiba tó bá wọn ọlọ́ba mú kú o <laughs> ìyẹn ni kó òun o musiba yẹn ò sí pẹ̀lú òun o àmọ́ àwọn tìín o ọlọ́ba wọn mú kú alimami Ghazali ó lóun ló burú jù gan nínú ẹ̀gàn bọ̀tà àwọn ẹni tí ń ṣe wọ́n efura pẹ́gàn làwọn ń pa ṣùgbọ́n wọ́n lọ́kàn wọn pé àwọn pẹ́gàn ni. àwọn ìfura mọ̀ pé àwọn èèyàn mọ̀ pé gan làwọn pa ṣùgbọ́n mọ̀ ní ọkàn rẹ̀ dáadáa pọ́npẹ́ gan ni but ó systemize ẹ̀ torí ìdílé ọ̀dọ́ wa ẹja sọ̀rọ̀ àfún ó burú jáì ó burú jáì nísìn ojú ó tì ọ́ ó dèèyàn yẹpẹrẹ láyé yìí ni wọ́n ní wọ́n lọ pè ọ́ wọ́n máa wọ́n tó jẹ́ pé báyà wọ́n ń wú ọ pé ẹni yìí kan ẹni àpọ́nlé kan ni ọ́ wọ́n ní um, ọ̀rọ̀ tí wọ́n lọ gbọ́ sọ ká gbọ́ fẹ́ràn kí ẹni tí wọ́n lọ sọ̀rọ̀ tó bá ti di pé ọ̀rọ̀ tí wọ́n lọ gbọ́ sọ ká gbọ́ yóò ti fẹ́ wọlé njẹ́ òní tá a jókòó pẹ̀lú babalágbẹ́já ni sọ wá ní ẹnu yín gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ó ní ojú yín kóńgbàkóńgbà. sẹ́ni <laughs> tó bá ti sọ ilé ó ti máa jó ọ̀rọ̀ tó sọ sẹ́ẹ̀ sọ abẹ́ sọ la ilaha illallah bẹ́ẹ̀ ni muhammad rasulullah ṣùgbọ́n tá à ń bí léèrè ní ìsinmi pé ọ̀rọ̀ tí wọ́n lè sọ sẹ́ẹ̀ sọ. inú kọ́ sọ pé àbùkù dé inú kọ́ sọ bọ̀tí wọ́n mọ̀ òkùnkùn kì kùn kó nínú ọmọ mọ̀nù bọ́ sọ́bọ̀sọ́ apàdé ń dàlùkìyàm torí ẹ̀ nínú nǹkan tó máa fi ń dínà ẹ̀gàn òun náà ní ká láyà anybody tí bá ti ń bẹ nìkan jẹ́ lẹ́yìn tí ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ẹ pé ẹni ọ̀rọ̀ tó ń sọ lọ lẹ́ẹ̀kan tí mo tí mo já mọ́ lẹ́nu tún bẹ̀rẹ̀ nísìn. ṣé mo pé bó bá ṣe sọ tẹ́lẹ̀ yóò ti bẹ̀rẹ̀ sí yí padà kèké ṣe bó ṣe sọnù sọ bó ṣe wà gángan so ẹ dákun sẹ́gun ọ̀sẹ̀kù kò ní sẹ́kù mà torí pé ń gbà tẹ́lẹ̀ bá kábùkù títọ́ kábùkù tẹ́lẹ̀ iná ẹ̀gbọ́n dínkù láwùjọ gan-an bákan náà anamíma òfófó òfófó onáníká gbé ọ̀rọ̀ èèyàn lọ sọ fáwọn míì òun lọ sọ ọ ṣùgbọ́n ìwọ̀n àgbè lọ sọ fáwọn míì lọ́nà tí ó fi dàrúgudù lẹ̀ lọ́nà tí ó fi dàrúgudù lẹ̀ lápèjú ẹ bàbá alágbèjà máa yáwó lọ́dọ̀ mi tí ó bá bàbá alágbèjà máa yáwó lọ́wọ́ mi tí ó bá eléyìí kò sínú ẹ̀ gan torí pé òun ọ̀sọ́ lójú rẹ̀ gan tọ́ ìwọ́ wá dọ́dọ̀ rẹ̀ wá ní kọ́dà ọ sọ pé bí ọba sí tóun bí ọba sí tóun ẹ bá ti rún jẹjẹ láyè ṣé bó ń ṣe sọnù ó ní tí ọba <laughs> tí ọba lọ rí a máa yáwó lọ́dọ̀ ẹ̀. Wọ́n wá ti wá wu ọ̀nà tó lè dá nǹkan lẹ̀ ó wá ní ah! èèyàn burú bàbá alágbèjà ní yóò bá sì tó ta ní ń jẹ̀yìn lọ́jà ní orí tiẹ̀ náà bá ti hún sẹ́ ẹ̀ tí ọba sì ti àbí tí ọba sì tọ́ náà asọ́lórí ibú lọkùnrin nǹkan kan kó sì bí ọ̀rọ̀ òfò wọn bí ìbá sọ owó tí mò ń yá lọ́dọ̀ rẹ o. so òun wá ní fẹ́ lọ wádìí pé wọ́n lè sọ báyìí yọba dínú wàá lọ́ba bẹ̀rẹ̀ yọba di pé wọn ò fẹ́ ríra wọn mọ́ wọn ń kórìíra ara wọn torí ẹ̀ ló fi jẹ́ pé nu ṣẹ̀ríya wọ́n ní òfófó yàtọ̀ sí àṣàṣì gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń fàṣàṣì dàrin àwọn èèyàn rú bẹ́ẹ̀ lòfófó máa ń da gbogbo àrin àwọn èèyàn rú torí rẹ̀ olófófó kìí ṣe ilé lásán ní òtù o wàhálà ò lè túlù ò lè túlù òfófó tẹ̀sí rí yẹn ìmọ̀ dínà kéèyàn ọ̀rọ̀ àlìjáná wọ̀ àwọn obìnrin ló máa ń sábà ṣe àwọn ọkùnrin náà ti wá gbagba rẹ̀ báyìí torí pé ní bí òfófó ni kéèyàn ó dilẹ̀ láàrin ọkùnrin àti obìnrin ta ló dilẹ̀ jù àwọn obìnrin àwọn ọkùnrin kan ti wá dilẹ̀ báyìí àwọn náà olófófó ni wọ́n gbogbo ọ̀rọ̀ tẹ́ bá sọ wọn yìí lọ́nà tí ó dá wàhálà lẹ̀ gbogbo ọ̀rọ̀ tẹ́ bá sọ wọn sọ lọ́nà mi lọ́nà tí ó fi dárú gúdù lẹ̀ níta ń pè lófòfó nù bọ́ bá ṣe gbọ́rọ̀ lẹ́yìn náà gan ta ló ní kó máa kà tí wọ́n ní kó máa sọ ń tọ́ bá gbọ́ ni ẹnìkan fẹ́ gbọ́ ń tọ́ gbọ́ sọ pé kọ́ lọ bẹ́ẹ̀ ni tọ́ sọ so eléyìí yóò jẹ́ kéèyàn ní sinmi láyé yìí tó lè jẹba sáwa ti torí ká má bàa ṣe lọ́n báyìí àlà àbáyàn ṣe má ni torí inú bíbáyàn ṣe náà ni gbogbo ọ̀ràn yìí ti ń ṣẹlẹ̀ àmọ́ báyàn ṣe ṣùgbọ́n àmọ́ sọ́ra kálíbà rọ́nà lọ. àǹbẹ̀ ọlọ́run bá wa o kọ́dà kúkọ́ sànù tiwa o. afaani wal batil kullihi gbogbo aburú ọ̀ràn yẹn ló jẹ́ ká sọ àhàn wa ń bẹ̀ẹ́ gbogbo aburú tí wọn máa fẹnu sọ ká sọ àwọn wa mbẹ wọn fẹnu kọrin wọn fẹnu pọfọ wọn fẹnu pògede wọn fẹnu sọ àwísẹ wọn fẹnu polúgbòhùn wọn fẹnu pèpèkúpè torí ọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam tani man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut ẹnikẹ́ni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ kẹ́yìn ọ̀rọ̀ rere ni kó máa sọ jáde lẹ́nu àbí kó gbé ẹnu lọ́wọ́. anabi sallallahu alayhi wa sallam tó sọ yìí pé min husni Islam al-mar'i Mala, ma la ya'ni inú dáadáa ìsìláàmù èèyàn ni kéèyàn ọmọ pàǹtí ọba kàǹtì tí ọba ti kàyàn kéèyàn pàǹtì nínú pé ìsìláàmù lágbájá dáa nù ẹ̀wù wa náà yá kámójútó ti wá níbi tó ti yá àbùrọ̀mọ́ báwọn èèyàn rántí wọn nígbà tí tiẹ̀ eléyìí ń Islam fi kọ́ wa abẹ́lẹ́ wọn bá kódà kókó sànù wa kó tún wá sí àlédára wa tó ṣe kó láti fi ra wa mọ̀nà kọ́là wa wọn bọ́ pé dáadáa lọ́kọ́ fún láyé. dáadáa ló sì kọ fún aláwòkè yá ntá wa ṣe tá a fi rí dáadáa yìí ọlọ́kùn sì rọrùn fún wa èyí tá a ṣe tí ó lè wa jìnnà sí dáadáa yìí ọlọ́mọ fi wá ṣe kó gẹ̀rẹ́ subhanak allahumma wa bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu alaikun salam tambaya ta shi ne mutum ne ahalin kita suka yi aure yana da mata da yawa daga baya ya haihu sai allah ya shirye shi da mata da mata sai suka zama shi wannan auren nasu za a sake shi ko ba za a sake shi ba matan guda nawa ne guda nawa ne matan sun guda hudu kuma a ce wannan matan tun da guda hudu ne shi zai aura zai zaɓa ta farko da ta biyu da ta uku da ya aura ne koko wanda ya aura da kashi koko ƙuri'a za a yi shi ne bisa alhamdulillah tí a bá jẹ́ ẹlẹ́sìn nasara tuntun wa fẹ́ ìyàwó púpọ̀ nígbà tó wà ní nasara ọlọ́npadà wa fọ́nà ma ọgbà islam àsìkò tó wà gba islam sí yẹn. àtúnwò àti gbogbo ìyàwó rẹ náà ni gba islam àwọn ìyàwó yìí sì pọ̀ ju mẹ́rin lọ báwo la ti sè àkọ́kọ́ nípa igi rẹ̀ sátún igi so ni àní túnṣe torí pé alìsílámù ma qabla islam máa ń wó gbogbo tó bá ti síwájú yóò wò dànù àwọn ẹ̀ṣẹ̀ àwọn àṣìṣe àwọn pálapàla yóò wò ọ̀sẹ́nìkan tó gba islam nínú àwọn sàhábà tó sì ti níyàwó kó tó gba islam tóun àti ìyàwó rẹ̀ gba islam tánàbí sallallahu alaihi wasallam tí wọ́n á tún yìgì wọn so igi ta alákọ̀ọ́kọ́ náà ti dóba ṣùgbọ́n ìgbà tí ó wà ní kèfèrí ó ń ṣèṣe kò sófin ó fẹ́ yàwó ju mẹ́rin lọ báyìí tó wá di mùsùlùmí ìsìláàmù ọgbà ká ní ju ìyàwó mẹ́rin lọ wọ́n ní ṣé yọ ṣẹ̀ṣà yìí tó bá wù nínú àwọn ìyàwó yìí ni yóò mú mẹ́rin tó bá wù tó bá wù jù gbogbo wọn náà wọ́n wù tẹ́lẹ̀ náà tó fi fẹ́ wọn ṣé yóò mú mẹ́rin tó bá wù jù ní ìsìn àbí yóò mú ọ̀kọ̀ọ̀kan wọn èjì ẹ̀ta ẹ̀rin bó ṣe fẹ́ wọn ìyàwó alákọ̀ọ́kọ́ ìyàwó ẹlẹ́kejì ìyàwó ẹlẹ́kẹta ìyàwó ẹlẹ́kẹrin àbí á ṣe ìmújẹ láàrin àwọn ìyàwó yìí bí ká kọ ìyàwó ìyàwó ìyàwó sínú bébà oríṣi mẹ́rin ká wá sọ wípé tọ ọ̀padà lẹ́yìn ọ̀padà lẹ́yìn ọ̀padà lẹ́yìn sáà sínú pépà àwọn yòókù àwa dàrú àwa yí kótó ìyàwó ìyàwó ìyàwó àwọn mẹ́rin mú tiwọn. àwọn tó mú ọ padà lé bàbá rẹ wọn bá padà lé bàbá wọn èwo láàṣì ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé anabi sọlọ alayhi wa sallam àwọn tó gba islam tó wọn níyàwó mẹwàá ẹni tó gba islam tó níyàwó mẹ́jọ anabi sallallahu alayhi wa sallam sọ pé kó ṣẹ̀ṣà mẹ́rin nínú wọn ṣẹ̀ṣà yẹn ni pé ó mú mẹ́rin nínú wọn ni gbọ́sọ́ bá ti ṣẹlẹ̀ yìí pé ntò ń lò ti pọ̀ ju ntọ́ yẹ kó o lò lọ. wọ́n lọ sẹ̀sà tó bá wù ọ́ jù wọn náà tún padà fíìlì náà pé yes nínú gbogbo wọn náà tí ò bá sí Islam gbogbo wọn mọ̀ bẹ pẹ̀lú rẹ o àmọ́ sí ti Islam ti wà ní ìsìn lágbádá ló wù ọ́ jù wọ́n bọ́ọ̀bì wọn náà tẹ̀lé wọn náà tẹ̀lé wọn náà tẹ̀lé ẹ̀yin ẹ̀ sùúrù àbí ẹ̀yin ò sùúrù ajá ló jẹ́ yọ sẹ̀sà tó nínú wọn ni àwọn yòókù ó sì ṣe sùúrù àmọ́ gbogbo ọmọ tí àwọn ẹni tí ó tú lẹ́yìn tí wọ́n ń lọ tí wọ́n bí fún ọmọ rẹ̀ náà torí pé Islam máa ń wó níjọba ti síwájú rẹ̀ àwọn ọmọ rẹ̀ náà ni yàtọ̀ sí mùsùlùmí tó fẹ́ àwọn mẹ́jọ àbọ̀ fẹ́ mẹ́ẹ̀ẹ́dógún ìyàwó mẹ́rin one two three four tó fẹ́ tẹ̀léra àwọn tó fi pé mẹ́rin àwọn ìyàwó rẹ̀ nù fi ṣẹ̀ríya àwọn lọ́mọ tí wọ́n bá bí ọjọ́ ọmọ rẹ̀ gbogbo àwọn yòókù ọmọ àlè ni wọ́n náà. wọ́n nígbà tó ti jẹ́ pé kèfèrí kò ní dáadáa kankan tí ó gbàjọ gbẹ́ndà lókèyàmá ṣé a lè máa pẹ̀gàn rẹ̀ tá lè máa sòfófó tiẹ̀ tẹ́lẹ̀ náà nù òfin ṣẹ̀ríà ẹni tó jẹ́ ìwọ̀ fún yín láti pẹ̀gàn òun náà lọ́mọ ẹ̀yà yín káfíìrì èsì sọmọ ẹ̀yà yín mùsùlùmí lọ́mọ ẹ̀yà yín torí ẹ̀la anabi sọlá àṣùnà sọ pé dhikruka akhaka bima yakrah kọ́ ọ sọ nípa ọmọ ẹ̀yà rẹ̀ ní tí ó kórìíra tó bá gbọ́ mùsùlùmí lọ́mọ ẹ̀yà rẹ̀ káfíìrì èsì ọmọ ẹ̀yà rẹ̀ torí rẹ̀ ẹ̀rí kọ́lọ́ sọ pé wala yaghtab ba'dukum ba'da ó sì bẹ̀rẹ̀ pẹ̀lú ya ayyuhalladhina kò gbọ́dọ̀ máa pẹ̀gàn apá kejì sòtò máa sọ̀rọ̀ káfíìrì láì dáa kò sí tó burú mọ́ amadi ọ̀dàjù náà ní kókó kó ẹnu rẹ náà ronú bí sísọ̀rọ̀ káfíìrì torí tí wọ́n ti sọ̀rọ̀ ti káfíìrì náà yọ fọ́ ọ lọ sídìí kó tó máa sọ tẹ́lómi náà sòtì ẹ pọ̀ rántí ti yá ọjọ́ mi ti lọ pàṣẹ jẹ́ ẹni tó ń ṣe ó ṣètò akudu lábàdún ṣètò akudu ó lè pe ìyàwó bọ́ síta kí kọ́kọ́ náà bọ́ síta lásìkò tó fẹ́ pe olówó kẹ́lẹ́mọ̀ tó nìka. wọ́n nígbà tẹ sọ pé kò burú kẹlẹ́rìí ọdọ́bìnrin mà torí àìbá mà sí lábẹ́ rẹ̀ ẹni tí máa ń bá wọn ṣètò sísọ igi tó lè sọ kọkọ ìyàwó bọ́ta wọ ìyàwó náà bọ́ta ẹ̀rí wọn abẹ́ ẹ̀rí wọn ẹ̀dáhùn mà abẹ́ ẹ̀dáhùn mà rárá òkè ṣerú ilé dírámà lásán kò sí ní ta fẹ́ fi léyìn ẹ̀sìn. àkókò náà sísọ ìyínú sẹ̀rí àpò nídìí gbogbo pípàtẹ́tẹ̀ máa pàtẹ́ bàbá ìyàwó ọkọ ìyàwó ẹlẹ́rìí méjì lọ́ba tán kò bá jẹ́ pálọ̀ wọn náà ilé ẹ̀gá nìtúmọ̀ pé wọ́n bùkátà ẹlẹ́rìí sẹ́nìkan ti so yìí kíbi tẹ́nìkan ò rí wọn ju àwọn tó wà ń bẹ̀ lọ ìtumọ̀ ẹlẹ́rìí nù pé àyíbá àmà lọ́la tẹ́nìkan bá ní bó lọ jẹ́ àwọn ò lè jẹ́rìí kó ti fẹ́ ẹ̀yin lẹ́kàn kéde fáwọn èèyàn lẹ́yìn rẹ̀ pé lágbájá ti fẹ́ tàmẹ̀dò eléyìí jẹ́ bó ṣe jẹ́ mbẹ́ so gbogbo ẹ̀jẹ̀ máa ń ṣe dírámà lásán ni wọ́n ti lè ní ẹ́ kí àwọn kọ́kọ́ ta lọ fọ́kọ́ rẹ jáde nú àwọn èèyàn <laughs> ah, torí tọ́lọ́ <laughs> kọ́ lọ fọ́kọ́ rẹ jáde kọ́ dáàmà

qoyga iyo baynmooda ukumaha kan sọ pé súnà wà ní ká ní ìsìn tí bá ẹran five thousand yóò máa sọ fẹ́ni tó fẹ́ pé seven thousand mọ́ra ẹni tó wá mọ̀ pé five thousand lọ́ra ó sì ń lórí ọgbà irọ́ súnà mọ́ pa sírọ <laughs> súnà wa mi eléyẹn irọ́ jahannam irọ́ jahannam ní pa torí kọ́ lọ́ọ́ sọ́kọ́ ala la'natullahi 'ala al-kadhibin ẹ tẹ́tí ẹ gbọ́ làánà ọlọ́nkọ́ máa jẹ́ tàwọn òpùrọ́ làánà ní líléyàn jìnnà síkì ọlọ́ a ti sọ pé kẹ́ ẹ mọ̀ pé nǹkan mẹ́ta ni ṣẹ̀rí àgbà pẹ̀lú parọ́ ń parẹ́ kò sì sí. eléyìí tẹ wíyì nínú rẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni tọkọ ń báyàwó sọ ṣẹ̀rí àgbà kẹ́ parọ́ fún ìyàwó yìí torí káwọn obìnrin lọ́nà tí ilé òfìsè gbé tálàfíà ó fi wà kò burú kẹ́ fún un pé ń béèrè náà ni fún mi sẹ́ẹ̀rà fún mi ara kan lọ́dún tó kọjá ọ̀dà kò burú ara wọ́n sì ti mọ̀ pé ò ní wíńdò lẹ́wọ̀ agbè wa ó ti wà lọ́dọ̀ télọ̀ gan so sẹ́wọ̀n kó ti kọjá ẹ̀ rà tó ti wà lọ́dọ̀ so nígbà máa di pé ọdún kọ̀ọ̀la ẹ̀ wa ni àwọn télọ̀ yìí wọ́n máa ń disappoint yẹn david kódà ń so <laughs> so eléyìí kí o lè bá àrílégbé ni àti parọ́ kọ̀tọ́ tó máa parọ́ fọ́kọ́ sẹ́lọ̀ o torí kó nǹkan ló ń múlé lọ́wọ́ o ẹlẹ́kejì òun náà ni irọ́ téèyàn pa lójú ogun táwọn mùsùlùmí bá ń bá àwọn kèfèrí jà so wọn á ráyàn kó àwọn kèfèrí ráyàn kó níbi kan téèyàn fara pamọ́ sí sára wọn lẹ́yìn ni àbí èso ara wọn ni àìsọ ara wọn o sẹ́wọ̀n kí wọ́n sọ pé sára àwọn mùsùlùmí ni yín ni àbára àwọn táwọn jẹ́ kèfèrí ẹ̀ sọ pé wọ́n ní sára wọn ni yín àbí sára àì sára wọn. tọ́ eléyìí nísìn ìrọ̀lẹ́ pa àmọ́ lábẹ́ òfin ọlọ́run kò burú. bákan náà kí ẹ parọ́ fáwọn kèfèrí tẹ̀ ń bá jagun wípé aago mẹ́jọ alẹ́ lógún ọbẹ̀rẹ̀ torí máa ń ṣe máa ń ṣe láyé john kálukú ti mọ̀gbà tí wọ́n kọ lura ogun bádàrí nìsín kálukú wà ń bẹ̀ lóru wọ́n dúró de kílẹ̀ ọmọ ẹ dákọ̀ ẹ wóró ogun láyé ìsìn à òjijì náà ni wọ́n dábò ọ ní lójijì tọ́ kẹ́hìn sọ pé àárọ̀ lógún ọbẹ̀rẹ̀ o fẹ́ẹ́ ti bẹ̀rẹ̀ rẹ̀ látòru sọ nítorí pé alḥarbu khudaa. bẹ́ẹ̀ máa ṣe màyàn tàn sí bẹ́ẹ̀ nìyẹn máa ń borí ogun ẹlẹ́kẹta òun náà ní kẹ́ parọ́ láti ṣàtúnṣe láàrin ẹni méjì tí ń jà fẹ́ mi ara wọn látàn ẹ wá lọ bẹ́ẹ̀ ni ah ẹnì kejì ní kí n bò ń tọrọ àforíjì lọ́dọ̀ yín pé òun ti máa ṣiṣẹ́ òun láti ṣe o kò sì ránṣẹ́ ọwọ́ àlọ́bẹ́ni àkọ́kọ́ náà pétọ́ ọlọ́bẹ́ni kejì náà pé àkọ́kọ́ náà ní kí n bò ń bẹ́ ó máa o. ẹ mẹjẹ dásìkò sí nǹkan tí ń bẹ ńlẹ̀ yìí ọyà bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn máa tẹ̀lé mi ká lọ ẹ sì lọ bá ẹnìkejì tí ọ̀ràn yín sẹ́ eléyìí náà ọ̀ràn yín sẹ́ pẹ́tọ̀ ẹ̀yin jẹ́mọ́ ìyẹn sálámà síra yín wọ́n sì ti gbọ́ information kó ti tọrọ àforíjì eléyìí náà ti gbọ́ information asalaamu alaykum ẹ̀ torí tó ṣe tó tẹ àní ò ní ìdíkà rojú aláàjì nítorí tẹ máa rojú àṣírí tí ó so wọ́n sì ti gba tẹ́lẹ̀ ìjẹ́bùsẹ̀ jẹ́ eléyìí ni àwọn ọ̀rọ̀ mẹ́ta ti ṣẹlẹ̀ àfaramọ́ àmọ́ gbogbo rọ́ọ̀mì irọ́ jahannam téèyàn fi wọn náà ni naam subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.